بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال المؤلف رحمه الله تعالى ولا تكفرن أهل الصلاة وإن عصوا فكلهم يعصي وذو العرش يسخر ولا تعتقد رأي الخوارج منه مقال لمن يهوى ويرجي ويصدق ولا تكن مرجيا لعوبا بدينه ألا إنما المرجي بالدين يمزح وقل إنما الإيمان قول ونية وفعل على قول النبي مصرح وينقص طورا بالمعاصي وتارة بطاعته ينمي وفي الوزن يرجح وينقص طورا بالمعاصي وتارة بطاعته ينمي وفي الوزن يرجح ní dárúsù tí ó ti kọjá síwájú aṣàlàyé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aṣafa'atu inú àkídà wa mùsùlùmí ìsìpẹ̀ bóò ní ó ṣe wáyé àwọn ohun ọlọ́run fún ní àǹfààní ó ṣìpẹ̀ fáwọn èèyàn ni nínú àwọn tí ó ní àǹfààní sí ìpẹ̀ ààrẹ Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹsẹ̀ orin tó tẹ̀lé léyìí òun ni tí al-imam rahimahullahu ta'ala tẹ́bi ṣàlàyé ipò wo ló yẹ kí mùsùlùmí ó dó sí àbẹ́ kí ní tó gbọdọ̀ jẹ́ àgbọ́yé mùsùlùmí nípa àwọn musulmi tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ sáàmà jùra wa lọ ní gbàgbọ́ a sì máa lékún ní súnmọ́lọ̀ jùra wa lọ a mọ̀ nínú àwàta jẹ́ mùsùlùmí tó já sí wípé iṣẹ́ lọ́run rẹ̀ àṣìṣe ní mọ̀ mú kú lọ́run kò ní mọ̀ mọ̀ ní àníyàn kún fẹ́ lọ́run a sì mọ̀ nínú àwọn mùsùlùmí tó já sí wípé kò ní kùn lá ṣe lọ́run ṣe lọ́run àti òjíṣẹ́ ńlá rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wò bá yìnà na eléyìí ó súnmọ́ ká máa tọ́sẹ̀bọ́sẹ̀ nínú Islam tó ti pé wọ́n yìnà na rẹ̀ yìí wọ́n ṣàlàyé rẹ̀ tí ó rújú fáwọn ẹni àná tí ó rújú nínú idan Anyanwụ afọ àwọn afọ́ onímọ̀ Tawhid, rahimahumullah ta'ala. Wọ́n ní àwọn Mùsùlùmí lábala tí ń jẹ́ ìgbàgbọ́ ayàtọ̀ síra wa. Ẹ̀yìn tó jẹ́ mú mi ní òdodo lóòtọ́, ṣùgbọ́n ó yẹ kù sáwọn ìwà kọ̀ọ̀kan tó kù díẹ̀ káàtó, táàmà wọ́n máa kùn ní alfẹ́sìkú almẹ́lẹ́ òkí ni lóòtọ́ àmẹ́wà kòkí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sọ di kèfèrí ìwà kòkí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sọ di kíní kò sọ di kèfèrí bẹ́ẹ̀ láti mẹ́rin mùsùlùmí ló já sí pé wà kòkí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ gbófùgbà ọrún kírùn ó súná kọ́lọ̀ kó má lọ́wọ́ rẹ̀ لأنه يقع في الفسق الأكبر تلكم قسم وكوكين لغا تنتما وكفيري أبدا وكفيري أما tó jẹ́ mùmí ní òdodo náà mùsùlùmí pẹ̀lú gbogbo àwọn mọ́jẹ̀mú tí ma ń bá tí ń gbé láìláì aláòdó níbẹ̀ lára rẹ̀ gbogbo tí jẹ́ na wá kàtàkì Islam ló jìnà sí àwọn nǹkan tó lè bà jẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ súnmọ́ wa a nígbà àwọn ìwà tó sọmọ gbogbo wa ya parọ́ ojúbá káwà náà bífà ọ̀tí báyọ yóò mú bí sì náà sí ìdílẹ̀ náà o lè se ń gbà mí bí ó gbogbo eléyìí káṣẹ fọ́n náà nígbà ní ipò làwọn wà ní ẹ̀sìn ojú wo ní ìsìláàmù fẹ́ kí wọ́n tó òkú sínú àwọn kan wọ̀nyí fi wò wọ́n ṣé kò wọ́n ní wo wípé wọ́n ṣe mùsùlùmí má ní àbí kò wọ́n ní wo pé mùsùlùmí náà ni wọ́n àmọ́rọ̀ wọn dàrú wọn lójú abdullahi ọmọ abdawud ni wọ́n fi ń ṣàlàyé àkíyídà tí òjíṣẹ́ lọ́n fi kọwa lórí ìṣẹ̀lẹ̀ yìí àbí àwọn ọ̀tún bá rí báyìí wani wala tukaffiran ahla salati wa in asaw fa kulluhum ya'si wa dhul 'arshi yasfahu wani wa musulmi òdodo gbogbo ń tá bá ti lè sọ wípé ń kírun ṣe ń kírun mọ́pẹ̀ ń kéfèrí o wala tukaffiran ahla salati wa in asaw ìnà ọ́sọ́ gbogbo ẹni tó bá ti mọ̀ wípé ń kírun ní mùsùlùmí gbogbo ẹ̀ṣẹ̀ yóò tí ìbá kú sí mọ́tara ẹ̀ṣẹ̀ ń pè ní kéfèrí fàkúlùhùn ya'si wadhul 'arshi yasfahu torí gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí náà tí ń kírun kò sẹ́ntí ẹ̀ṣẹ̀ ò ní níbi ìkan sí sí ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó ní àlà arúṣì onọba tí wọ́n ń ṣe àmójúfò onọba tí ń pẹ̀ṣẹ̀ rẹ́fẹ́dà kí ni àlàyé eléyìí òun tí àwọn afá ń pè ní mas'ala tó ní ìmá pé àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńláńlá nínú ẹ̀sìn Islam ìpé wọ́n kèfèrí tẹ́sẹ̀ wọn yóò sì tú ẹ̀ṣẹ̀ ẹbọ ọ̀rọ̀ kẹni tó já sí wípé ìyapa ẹnu tó lágbára ti ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àbí lórí ẹ̀ láàrin àwọn àjọ wọ́n kàn bẹ̀ alkhawariju ni wọ́n tàwọn tó já sí wípé gbogbo owó ti kí ẹ̀dá ó lè ṣe lọ́rùn tó ìjọun bá lè kẹ́sẹ̀ mọ́ lọ́wọ́ kì í mùsùlùmí lọ́rọ̀ tí wọ́n kò ń ké fìrí wọ́n alkhawariju nìyẹn wọ́n ṣe máa ń pè àwọn olórí ń ké fìrí torí páwọn èèyàn òun ṣeré al òṣèré àjò bẹ́ẹ̀ náà ẹni tí èyí ṣe olórí tó jọmọ lẹ́yìn tó bá léwu tó kù sí ìwà ẹ̀ṣẹ̀ náà wọ́n kò wọ́n kí fi kún ọ̀rọ̀ padà wáyé lórí wọn dáadáa ní iṣẹ́ lẹ́sẹ̀ orin ẹlẹ́kejì lẹ́yìn eléyìí ìjọkan nìyẹn gbogbo ẹni tó bá ti jẹ́ lẹ́sẹ̀ ló mùsùlùmí ṣe wọ́n ka mọ́lẹ̀ ọtí lánàá tó wá mọ́ṣálásí lé ní àwọn al-mu'tazila wọ́n ní lọ́dọ̀ tàwọn àrísọ̀rọ̀ ń pa wọn náà síwájú àwọn oníjẹ́ mu'tazila tó já sí àwọn dúró síwáyé tẹ̀rùtọ́bìtù bá àgbòho ìbáàkù ó lè ṣe é ṣe béèyàn bá ti láǹfààní kó gbọ́n kẹ̀kẹ́ yínú dáàsù tó bá síwájú ìmí tàbà ṣàlàyé tọ́rọ̀ bá jẹ mọ́ ọ̀rọ̀ míì tó ní ṣe pẹ̀lú tó síwájú alìmọ́láǹfààní àti parasẹ́yìn máa ló fi wà ká máa bá ọfọkàn bá àwọn klásìsì yìí lọ alìmọ̀rítàsílá wọ́n ni lọ́rọ̀ ọ̀tà wọn irú ẹni bẹ́ẹ̀ ń ṣe kèfèrí bẹ́ẹ̀ náà ni àwọn òsìrí mùsùlùmí ìmà in hadha illa wọ́n ni bí àwọn kàwàá ìlú pé kéfèrí mùsùlùmí tí bá ń ṣe àwọn ń tàwọn àwọn òpin kéfèrí bẹ́ẹ̀ sì ní kéèsì mùsùlùmí wọ́n ní bẹ láàrin bainal manzilatayn wọ́n ti máa ń pẹ̀ọ̀rọ̀ wọn nìyẹn inú àwọn òṣùlà àkídà wọn nìyẹn al-mu'tazila al-manzilatu bainal manzilatayn fi dunya wa fi dhalik منزلة بين المنزلتين ووافق الخوارج في أنه خالد مخلد في النار إن مات عليها يوم القيامة láfínà iná ẹ̀sọ̀bítẹ́ lọ ẹ̀yàtọ̀ sí kàwàríjù toró níbi tí wọ́n ti pàdé láyé ń bí wọ́n láwọn yàtọ̀ sí kàwàríjù àwọn òní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní kéfèrí bẹ́ẹ̀ ni kò ní ìdájọ́ mùsùlùmí lọ́dọ̀ àwọn òní rí láyé káwọn bá rí létí ní ìrìnlẹ́sì mùsùlùmí bẹ́ẹ̀ sì ni àwọn òní sí mọ́kẹfẹ̀ẹ́rí àmọ́ tó bá kú lórí ìwà ẹ̀ṣẹ̀ yẹn àwọn gbàgbé lójọ́ alkiyama yóò wọ́n lẹ́yìn sí gbèrè sínú náà so ìdájọ́ kèfèrí pọ́nmẹ́lẹ́ ní ó máa jáde tí ẹ̀ lójọ́ alkiyama gẹ́gẹ́ bí àwọn àwárí náà ṣe gbà wípé gbogbo ẹni tó bá jẹ́ lẹ́ṣẹ̀ ní mùsùlùmí tí ò tún bá tẹ́ṣẹ̀ yẹn ò ẹ̀ṣẹ̀ ẹbọ àbẹ́ṣẹ̀ kúfù yóò sì gbèrè sínú náà kò ní jáde máa so níbi ìdájọ́ tayé ń bí ọláwọn yàtọ̀ sí khawarij àmọ́ níbi ìdájọ́ tí ó ṣe lóbi alùkìyàmà wọ́n bá khawarij bá wọn dọ́gba ó di fírkọ̀kẹ̀jì fírkọ̀kẹ̀ta almurji'a alladhina yurji'una من musamman iman wani àkídà rẹ̀fìjá musulmi náà làwọn náà ṣùgbọ́n wọ́n gbà wípé gbogbo ohun tí ṣàìtọ́nù dánwò wájú ọlọ́run jọ kìíní àdáhùn kò sọ́ọ̀dì kèfèrí wájú ọlọ́run pé kó dá ìmánì ṣàìtọ́nù àti mẹ́nà àwọn ànábì ọlọ́run mẹ́nì kanáà al-ma'asi la tadurru bil iman ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn ìyapa ọlọ́run kò lákòóbá kan tí ó ṣe fún bàbá tí ó ń ṣẹlọ́run òṣẹlọ́run onímọ̀nì náà nìwọ̀n náà bákan lọ́jọ́ níwájú ọlọ́run àwọn ọmọ ojú àníyàn àwọn náà tó wá pẹ̀ka lábẹ́ ara bá ilaha illallah nínú ọkàn rẹ̀ kódà bó kírun bó gbàwẹ̀ bó yẹ lọ́gbọ̀ jù bẹ́ẹ̀ lọ lójá alìkìyàmá an chamin ahìl janna ọba ma kírun ọba ma gbàwẹ̀ ọba ma yọ zaka gbogbo àwọn súlì dín gbogbo àwọn in tí islam gbára lé gẹ́gẹ́ bí ẹ̀sìn ọba gbogbo rẹ̀ tó bá ti gbà wípé láìláìlá lọ́nà ọkàn rẹ̀ mọ́ sí bá wọn ẹ̀nà jẹ́nà ni ọkàn àwọn kan níta àwọn wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ àbí kó sọ lẹ́nu tó bá lè sọ pé la ilaha illallah lẹ́nu kò bá máa kí o kò bá mọ́ gbáwẹ̀ ẹ̀dà lùjẹ́ náà ni àwọn eléyìí a máa ń gbọ́dọ̀ bá olórí ìwọ mùsùlùmí tẹ́sẹ̀ rẹ bá gbogbo irú àwọn àlàyé ọ̀rọ̀ báyìí ìyẹn gbọ́dọ̀ gbọ́ yé kún ìgbàgbọ́ rẹ̀ inú ẹ̀sìn òun ló fi ní dára rẹ̀ láàmú púpọ̀ bà tó níwò ń bá ilẹ̀ sọ láti fa tí ṣe mẹ́ta péré oríkò kírun mọ́ irú la ilaha illallah ó ti gbé òun àwọn ilé yóò ní jẹ́ kó nira rẹ lára ká rẹ gbóná sójì ó ti gbá àwọn kan náà bẹ tí wọ́n ń ṣe lè nínú ẹ̀sìn ní kó sí báyìí mọ̀kan nínú wọn ṣe àkókò jẹ́ ìfẹ́ mọ́ àwọn eléyìí wọ́n ní gbogbo ẹni tó bá tó jẹ́ àkíyèdà tó jíṣẹ́ ọlọ́run subhanahu òjíṣẹ́ ọlọ́run alẹ́sìlátù sẹ́lá tó fi lélẹ̀ fún àwọn mùsùlùmí o ní wípé ẹni bá jẹ́ lẹ́ṣẹ̀ láàrin àwọn mùsùlùmí tẹ́ṣẹ̀ rẹ̀ bá ti kó sínú ẹbọ mùsùlùmí náà ni rẹ̀ pé láàfin ní olóríṣìíríṣìí àwọn terms tí wọ́n máa fi ń qualify irun wọn inú kí wọ́n pè wọ́n ní alfasiqul milli àbí kí wọ́n pè wọ́n ní mu'minun naqsul iman tó bí alùsúnà wal jama'a wọ́n gbà wípé tí jẹ́ iman kò lè gbó sójú kan al muhatun bi ziyadati wal nuqsan in ti jẹ́ gbàgbọ́ in kẹkàn rọ kìríká kí ni tó lórí ká máa o ní pé in máa ń dínkù ìsì máa ń lékún tí wọ́n náà bá lè mọ checkmate ara ẹ̀ ìgbà mí bẹ́ tó ṣe pé tẹ bá fẹ́ kí wọn àsùnbá láàárọ̀ wọ́lọ́pọ̀ mọ́ jí àwọn ìkáàkiri múlé wọ́n ti gbé ohun dúró wọ́n ti pèrún ìjá mọ́ lọ́ṣẹ́lásí ìmọ́ nìyẹn yóò dé sára gbígbà wípé ọ̀rìsọ́rì tàmẹ́lẹ̀kẹ́ mìnàlmàláìkà bó ṣe jíjọ náà ló ti ṣe tàhájú ó ṣàdúà ó ṣogbò tàrà ó jásí tọ́lọ́run lásìkò kọ̀dẹ̀rùtàkọ́ìtà náà àmẹ́ ìdàrọ̀játi ìmàn ó ti tún gbé pẹ́lẹ́ ní sókè díẹ̀ sí nínú àwọn ikú fún ìgbàgbọ́ ìwọ ìkẹyìn náà ni lọ o ń bọ̀ wá ìmọ́lẹ̀ tún ṣe kí ni ìtún drop ẹ̀rí ń bẹ lórí yẹn rẹpẹtẹ ẹnu Qur'an wípé ìmọ́ni a máa lékún a sì máa dínkù so ẹjí mọ́lẹ̀ rẹ bá wá dínkù nínú àwọn mùsùlùmí kò yóòkù nínú ìjẹ́ mùsùlùmí lópin ìgbà tó bá ṣe pé tó dín mọ́ni ẹ̀kù kìí ṣe ṣírkù tó bí ṣírkù jẹ́ dín mọ́ni kò mọ́ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ìwọ lè jíjà ló lè dín mọ́ níkù ìwà ń parọ́ mọ́ yẹn lè dín mọ́ níkù kò kó mọ́ ní fò lára yẹn sáyẹ́yẹ́ àmá ẹbọ òun kó mọ́ ní fò yẹn yẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fi ń ṣe ní kìlọ̀ fún ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam pé sórí ogbà àwọn tí wọ́n síwájú rẹ̀ kí wọ́n náà tó délé ayé àti wọ́n náà àáránṣẹ́ rẹ̀ sí yí o la'in ashrakt bó bá ìwọ̀ ọlọ́run tó bá ilé gbé kọ́ nǹkan míì la ẹ̀tọ́ ọlọ́run tó bá lè gùn nǹkan míì nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá láyá ìbátọ́ na ẹnu iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ wọ́n lẹ́tẹ̀kùn lẹ́nìyàn bí ẹlọ́kọ̀ sí rí kò sí tàbí ṣùgbọ́n ó padà dìkanú àwọn ẹlẹ́bọ̀ ẹ̀dá náà tó ṣòfò kí wá sọ jíṣẹ́ ọlọ́run kan ọlọ́run bá dojú ọ̀rọ̀ yìí kan tó dáwọn àníbi ṣàlàyé tó ti dá ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ànábì rẹ̀ nípa ara ìyọ́lọ́ wọn sọ wípé fa'in yakfuru biha haula faqad wakkanna biha qauman laysu biha bikafirin mọ́ tara rẹ̀ mùsùlùmí ìdáwà bá sẹ́dẹ̀ yìí ìlú àwọn ìgbà wà ní tẹ́lẹ̀ta ní ó tún wọ̀ wọ́n pọ̀ kan rí tí sọ́lọ́ nílé ìtàwọn ọlọ́jọ bára wa dé àwa yóò sì fún wá jẹ ìwájú ọlọ́à kí ni mọ́ wà tó ní o etí bèbè ní tí ń jẹ́ṣẹ́ ọlọ́run jìnà sí ní tí ń jẹ́ àwọn òfin ọlọ́run pamá ọlọ́run bá kòrò ojú ó sì kún kẹ́kẹ́ fàánú náà bákan náà fún ìkíní kejì ni Allah subhanahu wa ta'ala gba ìròyìn pẹ̀lú ẹ̀ bó ṣe yára láti jẹyànyà béèyàn bá túnbá lórí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ló yára láti forí jìyàn béèyàn bá túnbá ọlọ́run bá fi ìgbà túnbá ẹ̀dá dá ọ̀la àbí ọmọ ma fi ṣùgbọ́n ọmọ ẹ̀dá ìní ṣẹ̀tọ́nù máa ń lò bí kìsìlá ti taswif fi tawba ẹ ma tún bá jẹ́ kí n dàgbà díẹ̀ sí bá ti lọ mọ́ká tí mi gbogbo àwọn ọ̀dọ̀dọ̀ tó mọ̀ bá ti bá wọn ṣe mọ́ ìgbà yẹn ẹ̀ wọ́n lọ mọ́ká wọ́n bá ti wá ti mọ́ká dé gbogbo ẹjẹ́ kò ná gbòrò díẹ̀ tó bá ti wá wọ 60 years wọ́n wà túnbá nígbò bá tó sẹ́tà ní túnbá sí ìgbà náà lọ́wọ́ tó gbà lọ́wọ́ rẹ̀ yíò ń tásìkò ìgbà túnbá gbò bá ti rí mọ́ lọ́wọ́ lífẹ́ ahlu sunna wal jama'a wọn ò ní rí tí èsẹ̀ṣẹ̀ ẹbọ tí tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ẹbọ ẹ̀ṣẹ̀ kúfúrú wọ́n sàlàyé ìdájọ́ tó bá kó sínú ẹ̀ fáwọn èèyàn ta bá sì rí ìjọba tí wọ́n lo òfin ẹ̀sìn ìjọba àtàwọn àfà tí bẹ̀rù ló yẹn ni wọ́n dìklẹ̀ ẹ̀rọ ẹni ẹgẹ́gẹ́ tí èsì mùsùlùmí tí ma ń lé bẹ́ẹ̀lá ẹ̀yàn pé kéfèrí lẹ́ni kéfèrí lẹ́ni try láti suspect ẹ̀ torí pé khawarij láti pìlẹ̀ náà kò sápẹ̀rẹ̀ pẹ̀tà fi ń dá ma wọ́n yàtọ̀ sí alùsẹ́nà jama'a kódà wọn a máa mú ẹ̀sìn lè kókókó gan ju alùsẹ́nà jama'a gbogbo ibi tí Islam ti sẹ̀jẹ̀ fún yàn líle jí gbogbo tí Islam ti ní o lè ṣe báyìí náà o lè ṣe báyìí náà kò sí ètò òṣèlú méjèèjì tó ní láìfí inú kí wọ́n líle ní Abdullahi Sabir bí al-Imam al rahimahullah ta'ala ni wọ́n sì bẹ àgbàwọ́ rẹ̀ nínú ṣíríà àtàwọn afá súnnà nínú tíra àkídà wọn wàhálà ẹ̀ láyé tó kú sí ni pé والذاريات ذروة الحاملات بقرة الجاريات بسرى ìtumọ̀ tí ma wá káàkiri láyé nù ní tààkà fúnra wa inú an average Arab man ó gbọdọ̀ mọ̀ túnmọ̀ tàwí والذاريات ذروة الحاملات بقرة الجاريات بسرى ṣùgbọ́n wọ́n sọ fún ògbóyé kò yé òun yóò máa bèèrè lọ àwọn ẹ̀ka kiri bí ìgbà tí wọ́n náà ń wá mọ̀ bá ti ní kiri lẹ́yìn ẹ̀ ń pẹ́yọ kan lọ́lọ́run kò yé ò pẹ́yọ kan lọ́lọ́run wọ́n wá fi tó mọ́rùn-ún allahumma makinni minhu ọlọ́run jẹ́wọ́ mi ó tẹ̀ torí pé ìmọ̀ ọmọ Khattabi radiyallahu anhu ó ti gbọ́ yé wípé nínú àwọn bídíà ní àwọn tí wọ́n bá gbé ṣùgbọ́n àti kiri inú ẹ̀sìn rẹ̀ tí ma ń wírú ẹ̀ ó fẹ́ wàtúmọ̀ míì fún àyá ti yẹn ni lè tọ́gbọ̀lọpọ̀ mùsùlùmí ò ní gbọ́ ìdásíwò Allah tọ́tún wọ́n sọ pé ní kábọ́ọ̀rọ̀ pé mọ̀rọ̀ mọ̀kàtọ́ọ̀rù mọ̀rọ̀ jẹ́ ànábì ń sọ wípé tó bá ṣe wípé ó ṣeéṣe kálẹ̀ lórí ó tún mọ̀ jẹ́ ànábì lẹ́yìn nínú àdúgbà mi fún mọ̀rọ̀ ní gbọ́ ọlọ́run rẹ̀ ló wá pálásì mọ̀kàtọ́ọ̀rù rọ́dùn ọ̀dọ̀ àìyàn umaru si riri mélòó náà ni ọmọlẹ́yìn tó lórí mọ́ láti gbà wáṣẹ̀ náà nígbàtí enyemaka mẹ́ta enyemaka mẹ́rin wọ́n gbẹ̀ ní ìdú dárí òdímọ̀ ogun wọ́n chá ó ti wọ Abdullahi Umar ọmọ Khattabi lèmi náà ṣé wọn náà ló ń béèrè ìbéèrè kan tó ń wá túnmọ̀ wà tàbí láti tàrú wá kiri ó ní ẹn eh, wọ́n wá ń sọ fún wa ní ẹgbẹ̀ wá mi wípé ń jọ́ Tinubu kọ́ bọ́ síṣẹ̀lẹ̀ yẹn ló ti rán àwọn abẹ́sìnkáwọ̀

mụwa wá dị ndị mo ní ụlọ lọ owó ogun ní ẹgbọ́rọ̀ wọ́n mọ̀ dọ̀rùn àwọn èèyàn ma ibi tẹ́ bá fì sí ní ẹjáwọ̀ èèyàn mọ̀ ní tẹ́ bá gbé lọ́wọ́ ìsìlámù ẹ̀sàlàyé rẹ̀ fáwọn èèyàn mọ́ dẹ̀sì rú máwọn èèyàn lójúmọ́ ó mara wọn ló nà débi wípé ó ní mọ́rù ó dàgbé ẹ̀sìn yìí ti pọ̀ jù bóyá tó bá kú fẹ́ pa mí gan kò kú pa mí ikọ̀ ló ti jẹ ìyà ibi taa àwa ń lọ ni wípé ó gbé láwà níní tí mọ́rù kò nílò ẹ̀ lágbárí ní ìgbé láwà ní pé bàbá ń wẹ́nu ọlọ́run rí àwa ni ó kọ̀ náwọ́ sí tàbí oníkùsí jẹ́jì ìláyé onípẹ̀lú tẹ̀sùbá ilé fíìmù yóò gbé tẹ̀sùbá lọ́wọ́ wọ́n tí mo bọ́ọ̀lù ó gbé tẹ̀sùbá lọ́wọ́ kò sí jẹ́jì ìláyé oní ìpolówó ọjà ní kìí sí tọlọ́run torí bí yóò bá wo tọlọ́run sí gbóná kàlùsùbá kádẹ̀wà kó bá dẹ̀wà tí ẹ̀wà jẹ́ níṣẹ́ mùsùlùmí tí àrẹ́gbọ́n owó káàkiri ìlú àti ibi tó yẹ owó àti ibi tí ò yẹ owó yóò sáàgùn lọ́wọ́ náà sáàrùgbẹ́ tí kò báyé tí bá ń wáyé tó jẹ́ ọlọ́run ìlú bá tí ó kọ́ ní orí á ah, àwọn àbá bẹ̀rù ọlọ́run gbogbo gbà láyé ìṣúgbà ìjábọ̀ wọn ó ti pé àwọn ẹni ọlọ́run lè léyìí àwọn bí sínú wé láwà ní tí wọ́n fi olóńdé àti pàwọ́sálẹ́ láwà ní òun náà ọlọ́run fẹ́ràn Yorùbá pọ̀ ọlọ́run fẹ́ràn wá ní títà kù sí náà ní ọlọ́run tó bá dá dúó àti kíyàn wọ́n èṣù àtọ́lọ́run papọ̀ nílá yóò fi ṣe gbé ọlọ́run àti ṣù ìyẹn ní méjèèjì ni mọ́ ní èṣù nìkan kó mọ́ lọ́lọ́run sí mọ́ ní ọlọ́run nìkan mọ́ ní ya tó nígbà níbi ó ọgbẹ̀ ọlọ́ọ̀lọ́ fẹ́ se nígbà pípò ti ẹ̀gbọ́ nígbà ní èṣù ó lọ́wọ́ bàbí sí mẹ́jú tẹ́sù ní ó fẹ́ bó ya tó fẹ́ disappoint ẹ áyàtà kàyí làmàbá ọjọ́ kìnnà ní pọ́yé wípé tó bá fẹ́ jọ sàkálá jẹ́ tó fẹ́ jọ sòkóló jẹ́ ṣe méjèèjì bá pọ̀ ní ìbọn ọmọlúwàbí ìrìn jẹ́ ni kì jẹ́ kẹ́sì ní ní àti ẹ̀sán wájú ọlọ́run mọ́rú tó tóbi Umaru bá rí wípé kò fa ẹran orí ẹ̀ Umaru wá ní wallahi law wajadtuka haliqan la darabtu unqak ká ní mo ti ṣubú ya kata yìí nìsìn ni mo rí pé láwàní tó sí lórí rẹ̀ orí yóò dán ìbámúrí rẹ̀ kò lọ́rùn rẹ̀ àǹfààní tó bá tí mo rú sọ bẹ́ẹ̀ ni wípé àwọn Khawarij nípìlẹ̀ wọ́n gbà wípé kíyàn fa orí lára ìsúnmọ́lọ́nù pé kò tó bá ilé máa dán orí báyìí bó gẹ́gẹ́lẹ́ ní ọlọ́ láàrin àwọn èèyàn àwọn sọ̀hábà sí ìkákún àṣejù nínú ẹ̀sìn ni kò lóun fa orí torí ìjọsìn tí ò bá jẹ́gbà ẹmọ́rọ́ àbójẹ́gbà hajj kó máa ń fi orí fífá ṣe wípé àfin súnmọ́ lọ́rùn kò sínú súnmọ́ lọ́rùn ẹni tí ànábì kọ̀ fún wa nínú ìwá ìbámu tìrìmìdì ni sọ wípé yẹ máa fa olóòyì fa orí yín o yóò mú yín lékún ní ìbádàn wájú ọlọ́run kò sí tó àkàwárí yìí látara ìmẹ́sìn wọn lé kókókókó wọn kàkún bẹ́ẹ̀ olówó àbàtí mo rù sọ wípé kánò ń bá rí orí tí láwà ní ẹ̀tì síbọ̀ yìí orí rẹ̀ kó fárí ẹ̀bá ti lẹ̀ pín náà bí jẹ́ lálẹ́ ní sọ lóòtọ́ ló dìdò ìṣẹ́kùn náà rà kìí ṣe àpẹẹrẹ pé ìmọ̀ ọlọ́run sì jà wọn jókòó tí ò bá ti jẹ́gbà ọmọrán tó jẹ́gbà iṣẹ́ hajj àmọ́ sábà kó ti di àṣà mùsùlùmí àríwẹ̀ tó bá ti wá fáyínà mùsùlùmí ló jẹ́ nìyà ó dìgbà tó bá di pé ń sọ̀rọ̀ tá bá ń gbọ́rọ̀ ẹnu rẹ̀ láti mọ ṣé orí rẹ̀ tó fá ṣé ìfárẹ́ ẹni tó gbà òkè bẹ̀rẹ̀ bá ti fá orí nùsùlára èyí sí mùsùlùmí wọn tí mọ́rù torí rẹ̀ jẹ arákùnrin o yà ó ń bèèrè wà záàrí láti zárọwá alhàmì láti zọkọrọ ó wáṣọ mọ̀ káàkiri léè tó tí hàn sí gbogbo fi dá ìyá pa ẹnu àbí ìrújú kalẹ̀ wọn tí wọ́n wá ma ké wọn tó ń wá káàkiri òbí tí sì rán mọ́ lọ o ṣùgbọ́nà kó tà níyàn kó wá ṣe kìí ṣe pé jù sílé ké ó pé kó máa wẹ́ gbà fún òfin ọlọ́run sọ mọ́ fẹ́ jù sílé ké ó tó ṣe pé yóò ti rí agbára sí tí wọ́n pè láti kùrá nígbà bá ti wá wọ́n ló bá ó ní àwọn ohun ti déwájú ọlọ́run ti pẹ́ dání dé ibò lẹ́yìn lọ tẹ́ déwájú ọlọ́run ti pẹ́ kùfé fáwọn gbogbo àwọn ọ̀rọ̀ kan tí gbogbo àwọn ìyá wa tí kàn bá ti yàn sí tẹ́lú mọ̀ he ẹ̀kà ń ja ẹnu lásán ta ló déwájú ọlọ́run fún yẹn kan níjọ́ wo tó ti kú fún ní kú fún ní lo tó lo gbà lérò pẹ̀lú kú tó déwájú ọlọ́run fún ní àbí níbi ìjọsìn ọlọ́pọ̀ mẹni tó súnmọ́ jùlọ kódà ìtiwà ní ìsìlámù ti pẹ́ sáájú kẹ́lómi tó gbà ìsìlámù kò dìtámì bá ti súnmọ́ ọlọ́run tó àkẹ́rẹ́ tó gbà sílámù lẹ́ni tí ó sì jó sásásá nú ẹ̀sìn jẹ́ tó ti ń jẹ́ni tó ti wà ní sílámù ju ọgọ́rùn ọdún lọ wàwọn ìbò tí wọ́n gbà sílámù lẹ́ni ń ṣe ní ṣe títí wọn àpẹẹrẹ gidi nìyẹn ọlọ́run ní fi wọ́n ṣe múgbẹ́ kí wọ́n gbà sílámù láyà fún balẹ̀ kéwú lọ sáwọn kéwú àwọn tàbí ń ké níwọ̀nba náà kọ̀ nílùú níwọ̀nba tí ń ké díẹ̀ náà tó ń ké tọ́rọ̀ ní akéwú díẹ̀ ní ké tọ́lọ̀ ní àké nínú kéwù ẹnu bá tánà tá ń kéwù náà sẹ díẹ̀ náà ní ké tọ́lọ̀ ní àké nínú nínú ké wá wo àwọn èèbó tó bá gbà sílá tí ọkọ̀ wá sẹ́ǹsì wọn ni pé agbọ̀rọ̀ lọ kéwù kánímà sọkọ̀ dìtámì ṣùgbọ́n àwọn kan wọ̀nyí alùsínà gbọdọ̀ gbọ́ yé ẹmọ́rù tó ṣe ìjìyà fáràbùn tó ṣe ìjìyà fún yìí ó fi kọ́ àwọn tó kù lẹ́kọ̀ọ́ ni ìgbà tí sì padà rìlíìsẹ̀ pé kó mọ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn padà sáájú kó tó dìgbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ó jẹ́ ẹni abiyì kódà wọ́n ní ògan lórí àwọn ìlú wọn wọ́n rú wá ránṣẹ́ sáwọn èèyàn rẹ̀ pé lábẹ́ ìjọba tèmi ẹyọ́ wù nípò yẹn kó mọ́ dò kó mọ́ mọ́ wọn ni bí mo rò sí wá pé sọ̀bíkì ń kèfèrí bẹ́ẹ̀ náà ló súnlẹ̀ pé ń bídà ń kèfèrí tí bídà rẹ̀ bá ti ṣe bídà tó mú kó mùsùlùmí ṣùgbọ́n yóò lè máa fúdí méjì ìdí ẹ̀kọ́kọ́ bóyá òun lò ronú kó kú àdàkó tún bá ìkéjì káwọn èèyàn wọ́n sún mọ́ lè mú nìkan náà fásálàbì sọ wípé gbogbo tó bá rẹ̀rìn sí ẹ̀kẹ́ àbí só tó ń bí díà kọ̀dẹ̀ àhádàbì islam ó ti wó islam ó sọ di ẹ̀kẹ́rẹ́ kò sí ìsìsá ọ̀nà síwájú lọ mú èrò fún wọn láàrin kọ̀lí rí wà láàrin bàáyì ẹlùmọ́mù ní inú kò dìde fún mi àbí kí n dìde fún ọ̀yọ́ sẹ̀lú méjèèjì pé lọ́rọ̀ rẹ̀ kọ́ tó kó ń ṣúgbà ní wọn bẹ́lú mi ti fẹ́ dúró dé inú ẹ̀sìn tó lé ní àwọn ṣubuhat àwọn confusions tí ń gbọ́nù jẹ́ mọ́ tí ó ṣe tó ń gbàdẹ́ tọ́ bá gbọ́rọ̀ tí ẹ̀ kalẹ̀ tí bá ń da orí ẹ̀rí papọ̀ mọ́ra wọn ní kòrónà àti sọ́nà ẹ tí kan ò bá yé yóò pín tí sọ náà bó ti rí ń ti bẹ́ẹ̀ tí ìjẹ́ bídí àwọn bídí ọ̀bá mú kó ní islam wọ́n èkó wọn kéfèrè àtẹ́dà àrùsùn náà nìyí láti gbà wáṣẹ̀dẹ̀ ní tàbíkà mẹ́rẹ̀dẹ̀ alákàṣe tó bá jẹ́ lẹ́ṣẹ̀ wọ́n lè lè máa o kí ló tó wá sọ títì bá dà àfàníwò ní bẹnibi ọtí gan tí èyẹ tí ń fi ọ́sẹ̀ káàkiri àdúgbò àbọ́kọ àwọn tí wọ́n wá ń bú ahlu sunna wal jamaa wípé àwọn ọmọ ń pè àwọn èèyàn kéfèrí torí ẹ̀ṣẹ̀ kékeré àwọn gan wá ń pè àwọn èèyàn kéfèrí wọn sí ma nílò tí wáyé àti láwọn ilẹ̀ Yorùbá mi láwọn àsìkò kan bẹ́ẹ̀ bá wá mọ́sálásí ó láwọn tún lú àwọn gbogbo tó ní qualified láyé tó sí sáfù bèlè jẹ́ pé wà ló fẹ́ mú microphone ó sì fọ́ mà ó fẹ́ gbọ́ tàbí àbá ti gbà sílámù nínú àwọn tó ṣe wípé ìmọ̀ jàǹbá wọn àìmọ̀kan náà sì kún àìmọ̀kan wọn ìfẹ́núkún àìmọ̀kan wọn rádà tí ó mọ̀ fẹ́ accuse alùsùnà pé wọ́n pè àwọn kéfèrí àwọn ó sì mọ̀ pàwọn kéfèrí jahala minhum lẹ́nìkan ní ó sì bá tẹ́nìkan kírun sáwọn èèyàn ẹni ó sì dé fìlà ó bá kà lára wọ́n ni àá ìwọ́lẹ̀ ti rínà wọ́n kí ó burúkú tẹ́ ǹkẹ́ yìí tí wọ́n fi wá bọ́ wá bí tó kírun sọ fáwọn èèyàn tó dé fìlà ìwá kẹfẹ́ nílò òun yìí ah, bàbá lè rọrùn ìwá kẹfẹ́ níbò níbẹ̀ ni sọ bí tánàbí ti ní ká kírun láì dé fìlà ah, ẹ̀dá fàáwà kí ó sí lọ́dọ̀ yìí kò yé wa tó ni onímọ̀bọ̀ ẹkọ́ tí ráyí wálé àwọn tọ̀wọ́ bá rò pé tó tọ́ mọ̀ ń gbà ní iná ní iná ma ń ṣe pẹ́ẹ̀pẹ́ ẹnu ẹgbẹ̀gbọ́n náà ní tíra ilé àwọn òǹkà wọ́n ma ṣe pẹ́ẹ̀pẹ́ àwọn náà bá lọ bá ló ti ọkọ̀ òun lé ti wọ jáde ẹ tó fún mi ah! ni ẹ̀sìn mọ́ àwọn inú òsì mọ́ sọ fáwọn èèyàn gbádùn sọ́dọ̀ pé ẹ̀fẹ́ fi nígbà tí èèyàn ò dé fìlà tó kó sí ìka olúkókùn fáwọn èèyàn tó wá ní kéfèé ní irú wà bẹ́ẹ̀ sí kèfèé tẹ̀wọ́n mọ́sálásí wá kí ṣe inú iṣẹ́ ìbádà so alùsùn wà ní pé èèyàn kan kéfèé ní jẹ́ mùsùlùmí torí pé wùmọ̀ alùlẹ̀ èlì tó pé ìmọ̀ ní máa ń alìmìnàkọ̀ ẹ̀ ní hàlù súnà kan láyé àríkọ́ mọ́ gbẹ̀gbẹ̀ ìmà wọ́n mọ́ gbẹ̀gbẹ̀ ìmà ní tó dímọ̀ láàrín sẹ́sì kì ṣe bó ti ń ṣe mí ó ti ń ṣe wọ láàrín sẹ́sì ibi tí wọ́n bá ti darí wa kọ báyìí náà lápọ̀jú ọlọ́run pé báyìí ni ẹ̀rìn ànábì ní báyìí ni ẹ̀rìn wọ́n láwọn sọ̀hábà náà tí wọ́n ṣe náà nìyí ọwá ní ṣùgbọ́n omi fíwò ló tún lẹ́yìn kó ju fíwò rẹ̀ sákìtà àbíkò jù sínú olùgbòdò gbé lọ fún wọn bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́run ó ṣe lílò èyí tó ti bọ́ọ̀lù ní kó ṣe rọrùn fún ṣùgbó mú tó wò ó kó sínú ẹ̀ṣẹ̀ tí ò bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹbọ àti wá kèfèrí tó bá tó wá jẹ́ wá ẹ̀ṣẹ̀ ẹbọ ṣe tó ń yẹ ká máa wo sẹ́ láyò ìwá kèfèrí ni omini fi ń wo ni dígí ni tẹ̀sùbá ni yóò fọwọ́ la ìpẹ̀ náà ni bẹ́rọ bláàkì náà ni ó lò ní ìbágbóra rẹ̀ láfà ìbágbóra rẹ̀ lè mọ́mù ìbágbóra rẹ̀ lérò ẹ̀yìn ìbágbóra ń wà sí ìwá kèfèrí ni wọ́n tó lọ wo lọ́dọ̀ rẹ̀ náà ìwá kèfèrí lòun wò tí wọ́n ni pé wọ́n ṣe wá sí rẹ̀ fáwọn èèyàn wọ́n sì sọ àwọn èèyàn lára kúrò níbi rúwà yẹn àti kúrò lára ẹjí máa rúwà yẹn lọ́gbọ́n wá bọ́ sórí mímbà lọ́gbọ́n bọ́ sórí rédíò wọ́n máa pẹ àwọn èèyàn kéfèrí kálà torí pé ìjánu kápẹ̀ èèyàn kéfèrí ọwọ́ àwọn aláṣẹ ló wà nínú àwọn aláṣẹ tí wọ́n kún sáàárín àwọn àfáà àtàwọn tí wọ́n darí tayé nínú ìlú túnrẹ́ tó bá pẹ́ ń kéfèé rí consequences ẹ̀ òun lè bí àì láyéláyé mẹ́sì torí pé ìyàwó tí bá ń bẹ lábẹ́rẹ̀ lásìkò tó pẹ́ ń kéfèé rí yẹn ó gbọ́dọ̀ ní agbára tó fi separate wọn wà lẹ́yìn yẹ́ àwọn ọ̀nà tó máa dáhùn tó bá ti wá yí àwọn àtìyàwó rẹ̀ tán kó mọ̀rọ̀ tó ń dá tó bá ilé kú ó sọ fún ìyàwó ìyàwó gbọ̀rọ̀ jogún rẹ̀ tó lágbára rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí náà gbọ̀rọ̀ jogún rẹ̀ tágbára rẹ̀ ka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí mo sí mùsùlùmí ó tó tó kó fẹ̀ tó gbogbo ní ìkápá sọ fún àwọn ìjẹ́mọ̀ mùsùlùmí tó kù nínú wípé ẹni báyìí pẹ̀lú ìdájọ́ kèfè ní tẹ́ ti gbélé lórí o bó ṣe wá kú yìí ẹ̀bọ̀rọ̀ sísẹ̀ mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí wo ní àwọn àfọ́ olùmọ̀ ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹ̀lù sínú ọ̀tẹ̀mọ́ ara tó fi ní ìjánu kápẹ̀yàn kèfè rí kápẹ̀yàn lẹ́lẹ́bọ kálámú fún muslim ọwọ́ àwọn olùbàtàwọn adarí ló wà ó sì tún wí dáájù ó tún fi dáájù fún gbàgbọ́ rẹ̀ gan kó mọ́ kírùn lẹ́yìn rẹ̀ kò bá kírùn lẹ́yìn rẹ̀ ó dà padà fún dọ̀rọ̀rọ̀ wákàtí a lọ sí sẹ́mínà kan ó wá tó bí 1 o'clock tó parí nìkan wọ́n bá kò sí mọ́sálásí lágbègbè yìí á kèfèrí àwọn pípù yìí èmi ò sì ṣọ́ọ̀kì pé mọ́ níhájú ẹ̀nìyàn nílájú ìfọ́n tó ń àwọn òtí ní mọ́sálásí níbi ọ́ọ̀lù ní ni wọ́n ti di kèfèrí báwọn náà bóyẹ̀ sí mọ́ ní kèfèrí náà nìyẹn gbogbo ẹjọ́ bá jẹ́ súnnà kúgbọ́dọ̀ dákẹ́rú àwọn ọ̀rọ̀ wọ̀nyí kúgbọ́dọ̀ mọ́ fàwọn ìlára àwọn tí wọ́n ń ṣe àṣejù níbi àwọn ọ̀rọ̀ wọ̀nyí àbá tí wọ́n ń ṣe àṣe ètò ẹ máa fún àwọn èèyàn lára bí méjèèjì torí pé ọ̀rọ̀ àkìyàmọ̀ wa èèyàn fi ń èèyàn fi ṣeré báyìí sí jẹ́ ni inna

إن عذبه بعدله وإن عنه عفى عنه بفضله ومنه عليه tọ́lọ̀ bá yá fílẹ̀ lóòjọ́ náà gbogbo bí tó kù sínú ni mo nígbà tó ti jẹlẹ́bọ̀ ṣe tí ó mọ̀ ọlọ́run ìkẹ́ ọlọ́run bá ní fún bó bá sì dòjọ́ alìkíyàmà tọ́lọ̀ ní déédé bí tó kù sínú náà kódà bí ò jẹ́wà lábala ní ìlàfí máa ń gbà nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé àẹ́kọ̀n kúlù lórí ẹni tí ò bá ti kú wípé kò lè mọ̀nà àẹ́kọ̀n kúlù rẹ̀ ẹnìkan sẹ́ndì kìíní kan sí orí chat eh, group kan tí mo kà ó ní wọ́n bí rìn nídìílé bí ṣe wípé éfísìn lẹ̀sìn àwọn àwọn tí ó gbà pọ́lọ̀ ọba ń bẹ̀rẹ̀ bèrè tí pọ́lọ́wọ́ ní wọ́n sí ìwọ̀n tásì ó ní sẹ̀mí ẹ̀lú bẹ̀rẹ̀ sí ń jáde tó ń lábẹ́ òbí di wípé kí máa ń rú yẹ́sẹ̀ mìíràn pé sí lóòtọ́ ta ló wá dá òun so brainstorming yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú òun ní kò máa ara òun olùwà bẹ̀rẹ̀ sí ń wá òdodo olùwà kọ́ wọ́n rẹ̀ sí ní Jews as a Christianity ó I found zero there I found zero there ẹ ti ń bá sọ̀rọ̀ ní you. Only go ní bóò ní ó sì máa sọ pé ọlọ́run ẹyọ kan méjì mẹ́ta kò sí ìṣù lórí ìyẹn ó ní tóun náà lè fi ọpọlọ tóun náà bìdà ní olóhùn òní ọ̀rọ̀ yẹ olóhùn bá ń tẹ̀síwájú láti máa tún pẹ́ṣẹ̀ àwọn wípé àwọn tí wọ́n forí balẹ̀ tí wọ́n forí balẹ̀ tí wọ́n ṣe máa bóòlù tí ó gbẹ́ ṣe jẹ́ ẹwọ́n dájú ẹ̀ so olóòwọ́n bá ọ̀lọ́wọ́n kan sọ̀rọ̀ sí scientist ó sì bẹ̀lá ìrìnjì olóòwọ́n sọ pé thunder strike tára bá sán ìdínú ní branch ìmọ̀ náà geography ó ní táwọn náà ń pè pé processes tí àrà fi máa ń sán olóòwọ́n ṣàlàyé ẹ̀fẹ́ nìyẹn ẹni ẹwà ní in tí ó dá ní pé dọ́gmẹ́ntì kan bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí pé dọ́gmẹ́ntì yẹn kó rọrùn tó dá fún research nípa tó ń research lórí tó wà lọ gba translation for mean of Quran wọ́n lórí sọ́rọ̀tù move john ṣàlàyé ọ̀rọ̀ àrà sí mọ́sán nígbà tó wọ́n fi ka ayà yẹn tán olóhun wá discover wípé researches tó ń se nínú Quran ó wà mọ́ jẹ ní ìgbé tó ń ṣe tẹ́lẹ̀ lọ the researches lórí bára ṣe máa ń sán ó wà mọ́ jẹ ní ìgbé tó ń látẹ̀yìnwá lọ geography that is how I got confused about Islam ó sì gbà sílá sọ pé kí ni Quran jẹ́ lọ́nà ti wọlé nì bí ò jẹ́ tíra mùjẹmùjẹ ogun òun làwọn tá jáláwọ̀ dúdú ìmá ń bà mí lẹ́rù gan àrílé ayé gidi ṣe kátọ́wàlọ̀ jẹ̀yà wájú ọlọ́run àbáǹgbàmù ìgbàláwọ̀ dúdú ẹ̀dàkùn ó dàpá ìgbádùn àbá àgbádùn gbà wọn títí wà ló yọ̀ ó yọ̀ nínú lórí kálùkù àti ní ìparí iṣẹ́ oṣù báyìí tí ó sì kéré

tó sọ́nà bá ní yóò dá yóò dá òrìsì gbátọ́ lọ mú kókó pọ̀ tó bá mọ̀ ẹ̀kẹ́ tí ń lọ pọ̀tọ́nà bá ní ó dá yóò tó dá o ọ̀rọ̀ pé èèyàn kan ní òjò dá kọ́là kò sí mọ́lẹ̀ nísìnyí yíwọ̀n ò sí mọ́lẹ̀ dúó lè kan òun ti past tense ní dúó lè àbí past participle wọn ò jẹ́ ti kọrin yíò mọ́ná wọn ò ṣe dúó lè

tó ní bá gbé bídí àpàdé ọlọ́run àtàrà ànábì ti dàrú o ṣàtúnṣe kó tún tó bítàrígbà ní òṣèmọ́ ah, ní òṣèmọ́ mọ́sàṣẹ́ jù bítàrígbà ní òṣèmọ́ oní òṣèmọ́ oní ẹ̀ṣẹ́ ìdíbẹ̀ṣẹ́ sọ yìí nísìn ẹ̀kẹ́ wọ́n lòun lágbára fún fẹ́ yẹ́nà fìlà 1000 lórí tí wọ́n ní mọ́yàn ọ̀rẹ̀ yálù súnà yìí kẹ́ ó ti lé jù ánì ẹ̀ kèése bó ṣe máa ń sèyàn lè ṣe gbọ́dọ̀ máa sẹ́sìn èyí ó ṣe gbọ́dọ̀ tí ń jẹ́yàn sí gbù kìí ṣe bó bá ṣe ń ṣe èèyàn kìí ṣe pásàn bó bá bí pásàn yẹn bá ṣe rí sẹ́sìn rẹ̀ ṣe ń ṣe ìmọ̀ ní pásàn yẹn ó tẹ̀lé túnbọ̀ bó bá ní ní fílẹ̀ látẹ́yìn ìrún ìṣáyí tó sẹ́pẹ̀ wọn láwọ̀pọ̀ ọ̀run ṣúbí tó ní kó ra sùn díẹ̀ tó dàgbé mẹ́wàá rọ̀ mú tó jí jẹmọ́ àwọn àṣùbá ń fọ́bù olùfẹ́sẹ̀ yìí nìsí yóò fi sínú àkọọ́lẹ̀ náà kú yíṣẹ́ ọlọ́run máa ń fi gbogbo ẹ̀yẹn náà fílà láà tí ẹ̀kọ́ ní lẹ́yìn bá ti gba àwọn ìjà ẹlẹ́kọ̀ọ́ yẹn ni ó fi mọ kí ni iporo tó yẹ kéèyàn ó tọ̀ kéèyàn ó ronú ẹ̀sìn bọ́rọ̀ alùsùnà ṣe rí rẹ̀ jama'u bayna ayatil wa'id wa ayatil wa'id jama'u bayna ayatil wa'id wa ayatil àwọn ẹ̀rí tó ṣàlàyé àdéhùn ọlọ́run bá fẹ́ tó bá ṣe pé ń tó wá tún bá àti àwọn àyàtì ọlọ́run tó ṣàlàyé ìlérí ìyàfẹ́ tó sápọ̀ tí ó tún bá alùsúnnà kó méjèèjì papọ̀ nígbàtí àwọn khawarij àtàwọn tó tún rí bí wọn tí wọ́n gbá ọ̀kan tí wọ́n gbá òdì kan mú nínú wọn bójú kan mú nínú àwọn àyàtì wọ̀nyí kí ni òdì kan ni ojú kan náà lójú kan wípé gbogbo tó bá ti kẹ́lẹ́sẹ̀ yóò ìyàwó àjò ọlọ́run ṣùgbọ́n àwọn ẹ̀rí nínú Qur'an ẹ̀rí nínú súnnà tó ṣàlàyé ìjìyà fẹ́yìn tó bá jẹ́ lẹ́ṣẹ̀ tó jẹ́ mùsùlùmí láwọn Khawarij jù bá mú àwọn àyàtì tó ṣàlàyé nípa ìkẹ́ Ọlọ́run àti àforíjì ẹ̀fẹ́ tó bá tún bá ọpa yóò jì irú sọ́lọ́run tó sọ òfin Kùránù kalẹ̀ na súnnù yíṣẹ́ ńlá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn fún wa ó ti yẹ̀nà náà gbogbo rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni lóòtọ́ àmákẹ̀ẹ́gbò àwọn àwà tó múyàn kó nùsùlám tó bá na alkiyama ọlọ́run sí jú khawarij àbí múrújíà náà ni iná lọ́ha gọfóró rọ̀hìm iná gọfóró rọ̀hìm iná kánà gọfárà tí wọ́n ni yẹn ló fi pé lọ́dọ̀ àwọn múrújíà kò sí rẹ́ẹ̀sẹ̀ yóò kó sẹ̀ mọ́ sẹ́ ni àwọn sí pé sọ pé àwọn láìrẹ eléyìí wọ́n sọ kan nínú wọn láwọn ọdún kan sẹ́yìn kan náà tí wọ́n náwó fún tí ń bá ó ní gbogbo fẹ́fẹ́fẹ́fẹ́ tó ń sàwọn ẹni ọlọ́run ti rí ọ wọ́n bá ń zó gbogbo fẹ́fẹ́fẹ́ tí ń ṣe ẹni ọlọ́run ti rí ẹ̀yìn wọlé ní ọlọ́run gbogbo fẹ́fẹ́fẹ́ tó ń ṣe wọ́n ẹni ọlọ́run ti rí ọ wọ́n bá ń zó

ẹni sọ pé torí pé ń bàí tí ń ṣe àwọn ìkàtò dánú ẹ̀sìn bí tó wá pùdí ẹ̀ká àtọ́tọ́lọ̀ ló hàn sí kẹwàá kẹmọ́bẹ̀ ẹ má kẹmọ́bẹ̀ ọ̀ ẹ ṣàlàyé rẹ̀ fún tó bá jó ohun ò fẹ́ gbọ́ tó fẹ́ gbà ó kò ọlọ́run tí bọ́wọ̀ tí yíkò lọ́nà jẹ́ وخير الخطائين التوابون ṣe bàbá tọ̀nà rẹ̀ títí títí títí náà a mọ̀ sọ pé ọmọ ànábí adáma náà nìwọ náà ó mọ̀ níbi kẹsíkì ó ti mọ̀ ṣẹlọ yálà ó mọ̀ mọ̀ ṣẹ́ ní àbó mọ̀ mọ̀ ṣẹ́ kò sí bó ṣe fẹ́ rìn àbẹ́ni tó lóore jù ní gbogbo ẹni túbú ilallahi taubatan nasuha ìtúmbá tó jásí bí òní padà síbẹ̀ mẹ́ ìtúmbá tó jásí bí ògbà tó bá ti rántí àwọn àsìkò tó fi ṣẹ̀ṣẹ̀ yẹn inú rẹ̀ ó máa bàjẹ́ ìtúmbá tó jásí pé tó bá tọ́jú wọ oníwọ̀ náà ló mú ti tiẹ̀ náà ó gbìyànjú láti dá padà fani ní kọ́kọ̀ ní àbí Allah subhanahu wa ta'ala ọba tó kún kẹ́kẹ́ fún àforíjì ó lati ṣetán láti foríjì ẹni pé lásìkò tí àlọ́ ya fi fi dọ́là mọ́ sí ní sí pé jọ́tọ́lọ̀ ń bá ní ìdarúgbó ní fi àwọn إنما التوبة على الله للذين ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم كان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما بارك الله فيك

nínú ti hadith tó bá fi wá di pé ibi tó mú ti ń yọ ìbẹ̀ni tí wọ́n wọ̀ bí i tí wọ́n ìbẹ̀ni tí ń yọ ọlọ́wọ̀ nípa ti túnbá bá tó yára bí jùlọ pé lásìkò náà lẹ̀kún tí ó lè mú túnbá إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون ọlọ́run ní àwọn tó páyà òun ọlọ́run tí ìrú yẹ kan tọ̀ ìfúnmínà shaitan ya ní hajjizon mina shaitan au hajjizata mina shaitan tí ìrú yẹ látọ̀dọ̀ ṣùkan bá ilé wọnú ẹ̀mí wọn tí wọ́n ń fúwà bú tàbákàrú kí a ní wọ́n gbà eh kí ni mo náwó owó olówó mọ́tẹ̀mí mo sọ̀rọ̀ ẹlẹ́yìn

níbẹ̀ yẹ pẹ́ ní ẹrú sí ni ẹ má já kan kó ẹ má já kó ní kẹ ọlọ́run àbí mo wá wà lè ẹwò ọlọ́run lè foríjò ìkíníjá àforíjì kẹ gbogbo ẹgbẹ́ awo pátá ló wà nú ẹ lẹ́yìn yíò ó sì mọ́ fáwọn èèyàn rúbọ kí ló tún ọlọ́run fò rígbò tí kú ó láfà sáàdìtẹ́nà ó sì kàn báyìí kí ló tó fi rọra rẹ pé ó ní sìná ìrun kíkí tó ní ó lè jíjà àwẹ̀ rọ̀gọ́rùn tó ní kò gbogbo wá burúkú ní wọ́n bá tẹ̀wàtẹ̀ fún àlìjẹ́nà lórí tẹ̀ fún wá kàn ó bá ilẹ̀ tún bá àlìjẹ́nà kan ọlọ́run tí máa mú sí gbogbo rẹ̀ dáadáa ní pé kí ni ayé wọn ò lè dá mọ́nà hopelessness kò sí lára àkídà tí islam fi kọ́ mùsùlùmí wà láyé ìhásùn ìlọ́ṣì láàrin ilẹ̀ alkọ́mù kafirun للقوم الخاسرون قصة يوسف هنا القوم الكافرون ولا يأمن مكر الله إلا القوم الخاسرون ti bẹnu sọ́tí yóò ṣe kò sí ìrìnà tí ó ma ń já àfẹ́tí kéfèrí bá ti mú dárú ìwà kìfèrí ẹwà Yorùbá mú ma ṣe wáàzí kan níbi tàà dé yìí àmà níbi ọ̀rọ̀ ayé ni bá dúgbò bá lọ́tún tó ń dúró sí tí ò tí bọ́ sí ó kọ́sẹ́ ilé kò nítumọ̀ ó tó fún ma fún ìní encouragement wọ́n múra ìlànà olúwa kìí sú àwọn èèyàn fún ìní courage níbi ẹ̀sìn kò méjìlẹ̀ yá máa papọ̀ bí ọmọ mùsùlùmí tọ́lọ̀ máa ní gbẹ́sìn yóò ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ wípé tí wọ́n ó dá láyé bẹ́ẹ̀ lọ́rọ̀ mọ́ fún wọn ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ wípé kí wọ́n kùn bí ẹ̀ṣẹ̀ tí wọ́n láàánú ọlọ́run bá ṣe tó méjì náà láàmà lò a máa lo ayé a sì máa fún lọ lo ọ̀run ẹ̀dá kò sí ní mọ́nì títí kó wá ní wọ́n lọ́n jẹ́ láyé mi ó lè mọ́mí fálẹ̀ kí á mú wá Islam kọ́ wa bẹ́ méjì ló mọ̀ bẹ́lọ̀ lórí ẹ̀pàpọ̀ Al-Imam Ibn Qudamah rahimahullah ta'ala tíra wọn lọ́tùlá hakan المام المقدسي بغير المقدسي ترى امداد الحكام باب tí wọ́n fi parí tírà yẹn hadith tí wọ́n fi parí báàbù yẹn ní hadith Anas bin Malik wípé ànábì sallallahu alaihi wasallam gbogbo sẹ̀mí ayé rẹ̀ kó yẹ kó gbò ẹni tó já sí pé àdúrà kì í jálẹ́nu rẹ̀ nígbà kọ̀ọ̀kan kí làdúrà náà Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت